àǹfààní gbogbo ẹ̀yin tí ẹ ń bá wa bá ètò bọ̀ àti pàápàá ẹ̀yin tí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa. ṣe rí àwọn adájọ́ tí wọ́n ti fi òdele tó ilé e tó túmọ̀ tó lóyìnbó pè ní kọ̀ǹfàmá wípé Timothy ńkọ́ o inú ilé ìtura eighteen hundred hotel ló kú sí. Si ẹ wá jẹ́ ká lọ tún gbọ́ kó má jẹ́ pé bàbá wo ló sọ o ẹ̀yin náà fẹ́ fi ti ara yín gbọ́ báyìí bó ṣe wáyé lẹ́nu adájọ́ láti ilé nípínlẹ̀ Ọ̀ṣun ó ti yá. CJ Adekpele Ojo confirmed that deceased died at Hilton Hotel owned by the first defendant. Timothy Adegoke died by traumatic injuries and the court decision is to exercise its discretion to evaluate all evidences. CJ Adepele Ojo absolutely read out to the court all of our data and relevant, detailed court proceedings with emphasis on the evidence before her, charges against the seven defendants, and the statutory offenses. tó ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn o.